نحمده ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا آدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ ọba aṣíyà salatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam irun tí a kí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó dákun kí ó gbà fún wa ní ìjọsìn a tún tẹ̀síwájú lórí àlàyé nípa àwọn nǹkan tí a máa kó ìdínkù bá ìmọ̀ lọ́kan tí àwọn èèyàn máa kó sí nígbà míì ní ti àìmọ̀ àbí ní ìgbà míì ní ti ìjẹ́ ọmọ ènìyàn èyí tí a máa gbéyàwó láàárọ̀ yìí òun náà ni báàbù láàyò stashfa'u billahi ala khalqihi ọ̀rọ̀ lórí wípé a lè sọ wípé a fẹ́ lọ wá ìṣìpẹ́ ọlọ́run ọba àbí lu ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala gẹ́gẹ́ bí olùṣìpẹ̀ láti lè fi gba nǹkan lọ́dún èèyàn kan ìyàtọ̀ ń bẹ láàrin wípé ká fi ọlọ́run ọba bèèyàn kan pé kó ṣe nǹkan fún wa eléyìí lára àwọn ẹ̀kọ́ tó ti ṣíwájú òun ni pé ẹ̀sìn fẹ́ kí a ṣe nǹkan tí ẹni yẹn tí ó bá fi ọlọ́run ọba bẹ̀ wá fún. ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé kò ń ṣe nǹkan haram àbí nǹkan tí yóò kó ipa lára bá ẹni tí à ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ká ní afẹ́ fi ọlọ́run ọba ṣìpẹ̀ lọ́dọ̀ èèyàn kan eléyìí lára ìdínkù lọ́kàn ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ju ká ní. afẹ́mu ní ẹni tí a mọ̀ gbé lọ bá èèyàn kan láti ṣìpẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tayo eléyìí so ẹni tí òun wò yí pé bóyá òun fẹ́ mú ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tí ó ṣìpẹ̀ òun lọ́dọ̀ ẹ̀dọ́ ọlọ́run ọba kan ẹni yìí lára àìní àgbọ́yé ń pa àmọ́ ọlọ́run lọ́kan tó òun nìkan tí a mọ̀ faru eléyìí eléyìí gangan ni tí ó jẹ́ topic tí afa torí ẹ̀ mú ọ̀rọ̀ yìí wá ṣùgbọ́n gbólóhùn alistishfa òun náà ni káwọ́ èèyàn kan gẹ́gẹ́ bí intercessor ẹni tí ó dúró fún wa láti gba nǹkan lọ́dọ̀ èèyàn kan nǹkan tí islam sọ̀rọ̀ ń pẹ́ púpọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní mọ̀ ń يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها ẹni tí ó bá ṣìpè èèyàn tó ṣe pé ìṣìpẹ̀ tó dáa ló ṣe òun náà ó ní pè ń bẹ́ ọmọ yíyẹ ṣẹfà àtàsáyíyá ẹni tó bá ṣìpẹ̀ èèyàn tó ṣe pé ìṣìpẹ̀ tó ṣe ìṣìpẹ̀ tó jẹ́ ìṣìpẹ̀ abú ni yẹkùnláwó keflon minha yóò ní pè ń bẹ́ẹ̀ wọn ló fi jẹ́ pé gbogbo ògbésẹ̀ wa tá a mọ̀ gbé láyé agbọ̀rọ̀ farabalẹ̀ èwo ni yóò jẹ́ oríire fún wa níwájú ọlọ́run ọba èwo dẹ̀ ni tó lè forí ibú fún wa níwájú ọlọ́run ọba àwa náà mọ̀ gbọ́gbó lóhun aṣáfò àti wítúrù wítúrù ni nǹkan tó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan ẹyọ kan àbí nǹkan tó jẹ́ mẹ́ta àbí nǹkan tó jẹ́ bíi márùn-ún tó jẹ́ odd ṣáfò òní tó ń pè ní even so tí èèyàn kan bá fẹ́ ṣe nǹkan kan nísìn èmi náà wá kún un lọ́wọ́ láti rí n tó fẹ́ ṣe ìyẹn ṣe ṣàfáà ni mo ṣe fún èèyàn fẹ́ jalè àwọn nǹkan tí ó de kórí olè yẹn jà mo provide ẹ fún mo ṣe ṣàfáà fún ni èèyàn fẹ́ ṣiṣẹ́ dáadáa kan àwọn nǹkan tí ó de kórí iṣẹ́ dáadáa yẹn ṣe mo provide yẹ fún ṣàfáà ni mo ṣe so eléyìí ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́n bàbá alekeola onímọ̀niyẹ ṣàfáàtàn hasanatan ẹni tó bá parapọ̀ mọ́ yẹn kan tán fi di méjì tó kún yẹn kan lọ́wọ́ tó ṣe pé ìkúnlọ́wọ́ tó kún lọ́wọ́ yẹn jẹ́ ìkúnlọ́wọ́ dáadáa yẹkùnláwò náà sí ibùn minha yóò nípìn bẹ́ẹ̀ wọ́n mọ̀ ń yẹ ṣàfáàtàn sẹ́yíyá ẹni tó bá kún yẹn kan lọ́wọ́ tóun náà fi ohun rẹ̀ síbi ohun ẹni yẹn tó fi fún ní support tó wáyé pé ń tẹ́ni yẹn fẹ́ ṣe nǹkan aburú ni anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba sọ fún wípé dìkan mọ̀ wípé wọ́n máa ń yẹ ṣàfà àtànṣẹ́yà yẹkùnlá òkè flon minha òun ò ní pín bẹ́ẹ̀ èyí tí islam tó encourage wa ká máa ṣe òun náà ni kí a máa fi ohun wa kún ohun yẹn ká máa fi agbára wa kún agbára èèyàn tó fẹ́ ṣe dáadáa láti jẹ́ kó rí dáadáa yẹn ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam oní ishfaru tujaru ẹdẹni tí ó máa kún yàn lọ́wọ́ tí ó máa ràn yàn lọ́wọ́ láti lè rí dáadáa ṣe tujaru ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sàn yín lẹ́sàn dáadáa lórí ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílẹ̀yẹ́kìdì lọ́hùn alàlìsáni nàbí yí ìmàṣà lẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lè wá dan tó wù lẹ́jọ́ ṣùgbọ́n ìyẹn ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó fẹ́ ṣe dáadáa tó jarú ẹ gbàlada ẹni yẹn padà rí nǹkan yẹn ṣe àbí kò rí ṣe ìyẹn fún sọ́pọ́ọ̀tì tẹ bá ti rí pé nǹkan dáadáa ló fẹ́ ṣe tó jarú ẹ lórí ẹ so eléyìí ni ayawa man yẹ ṣẹfà atan hasanatan yẹkun láwo nasibun minha nípa shafaa àṣẹyìá òun ni ká darapọ̀ mọ́yàn pẹ̀lú ohun wa ni àbí pẹ̀lú agbára wa àbí pẹ̀lú ìyíta ní láwùjọ ni ṣùgbọ́n tẹ́ni yẹn fẹ́ ṣe nǹkan tẹ́sìn tako ni àwa fún un ní sọpọ́ọ̀tì lórí ẹ̀ àwa náà nípìn aburú ń bẹ̀ eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sábà máa ṣe lónìí kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam a máa kìlọ̀ fún àwọn sàábé rẹ̀ nípa arú àwọn nǹkan báyìí arábìnrin kan ó jalè láyé anabiwa muhammad sallallahu alaihi wa sallam adẹ̀mọ̀ pé ntí ọlọ́run ọba sọ ni pé wọ́sárìkò wọ́sárìkò fàtọ́rọ̀ ìdíyàwó ma ẹni tó bá jalè lọ́kùnrin ni àbóbìnrin ni ẹgì ọwọ́ wọn pẹ̀lú àwọn ọmọjẹ̀mú tó so mọ́ ṣe ń tó jí ó tó nǹkan tó ń gbéyàn lọ́wọ́ fún àti gbogbo àwọn in tó súnmọ́ ní àwọn mọ́jẹ̀mú arábìnrin ó jalè ó rẹ̀ wá establish pé ó yẹ kán gé ọwọ́ rẹ̀ ni àwọn ìdílé wọn wá wo pé ẹni tó jalè yìí á ah, àbùkù ni fáwọn kan gérú ọwọ́ èèyàn báyìí àwọn aníbò la ṣe fẹ́ ṣe tán fi ní gé ọwọ́ rẹ̀ àwọn alẹ́ni táwọn lè rán sí anabi muhammad sallallahu alaihi wa sallam táwọn mọ̀ kó lè jíṣẹ́ yìí ẹni tó lè bá anabi sọ̀rọ̀ tó gbóyà láti sọ̀rọ̀ yìí fún anabi sallallahu alaihi wa sallam òun náà ni usama bin zayd rọ́dí allahu anhu àwọn àlọ́bá usama bin zayd wọ́n ní nastesh fi obika ilà rasulillah afẹ́ lu ẹ́ gẹ́gẹ́ bí shafa'a bí shafi'i ẹni tí ó kun wa lọ́wọ́ láti dọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n fi ní gé ọwọ́ arábìnrin yìí ni tí wọ́n fi ní gé ọwọ́ rẹ̀ usama bin zayd òun náà wò pé anamsa allah sallam nífẹ̀ẹ́ òun púpọ̀ ó wá lọ bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ fún arábìnrin yìí mo fẹ́ kí ẹjọ́ kẹ ṣàmójúkúrò fún kẹ yáfi rẹ kẹ mọ́ gbé ọwọ́ rẹ anabi sallallahu alaihi wa sallam wá ń sọ fún usama bin zayd ó ń sọ fún direct pé rẹ usama atẹ́sfàù fi haddin min hududilá ṣé o fẹ́ máa ṣìpẹ̀ èèyàn o fẹ́ kún èèyàn lọ́wọ́ lórí ìtì ìjẹníyẹ ọlọ́run ọba tó ti ń bẹ lákọọ́lẹ̀ ó fẹ́ mọ tì í dànù osama bin zayd inú rẹ̀ bàjẹ́ pẹ̀lú táwọn èèyàn tì í sí pé kó lọ ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ìnáma ahlẹ́kẹ̀lẹ́dínà mi kọ́blíkùn àwọn tó ṣíwájú yìí tó pa wọ́n ni pé ìdá sárakọ̀ mínú humu sharif tarakohu tó bá ṣe pé àwọn tí wọ́n jẹ́ ẹni abiyì àwọn tán lórúkọ làwọn tí wọ́n jalè wọn ò filẹ̀ wàyídà sáraka mínú mo dọ̀rí ìfò akọ́mu alẹ́ ìlhàdà tó bá ṣe pé àwọn èèyàn tí wọ́n lórúkọ tí wọ́n wá láti fámílì tí ò lórúkọ lọ́bàjálè akọ́mu alẹ́ ìlhàdà wọn ò ní àwọn fẹ́ mú òfin ọlọ́wọ́n bá wọn fẹ́ lò lé wọn lórí anabisọ́lá asálàm ni wà áyìmúlá wàfíìrì wáyà wàlẹ́rì nafsi bíyẹ́dì mo fi ọlọ́wọ́n ọba tó ní ẹ̀mí mi búra làwọn anna fatimata binta muhammadin sarakot lakọtọ àtúnyàdàhà anabi sọlá asalam ní fatima ọmọ muhammad sọlọlọ asalam tó bá fi lè jalè èmi muhammad sọlọlọ asalam ń gé ọwọ́ rẹ̀ ni eléyìí jẹ́ bọ́ǹbù tí anabi sọlá asalam tó jù sí àwọn èèyàn tán wo wípé bóyá àwọn lè máa ṣìpẹ̀ fún èèyàn kan tó yẹ kí ó jẹ ìjẹníyà Kila la fẹ́ ló ni pé gbólóhùn ṣàfáà ń lọ nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam fún usama bin zayd ìgbà tó fẹ́ kí wọ́n ti ìjẹníyà ẹ kúrò so n tó fẹ́ ṣe yẹn ṣàfáà sẹ́yìn ya ìṣìpẹ́ aburú ni torí ẹni yìí ó yẹ kó jìyà n tó ṣe ni káwálà fẹ́ ṣìpẹ́ eléyìí wọ́n ń ṣe irúpẹ́ bẹ́ẹ̀ ẹni tó máa pé yẹ kán ṣe òun òun fẹ́ ṣàmójúkúrò fún eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ló fà tó fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní tàáfà òjúdá fíìmà abẹ́yìnàkù ní tó bá yẹ kí èèyàn kan jẹ́ ìyàlé lórí pé èèyàn kan ṣẹ̀ ẹ́ èyí tí wàá fi wá rìpọ́ọ̀tù ẹ̀ fún ẹni tó jẹ́ aláṣẹ tó bá wò pé o fẹ́ ṣàmójúkúrò fún o fẹ́ fojú fo fún ẹ ṣe yín láàrin ara yín ṣùgbọ́n wọ́n máa balaga ni min haddin fọkọ̀dù wájà tó bá fi lè dọ́dọ̀ èmi muhammad sallallahu alaihi wa sallam ní òfin tán ti gbé wọ́dọ̀ ọ̀dọ̀ mi kéèsì tán gbé wọ́dọ̀ mi fọkọ̀tù wájà òun implement into ẹ kí n implement kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé kán gbé ẹjọ́ dé ọ̀dọ̀ adájọ́ káwá wo pé mo níyì mo lórúkọ láwùjọ n tó yẹ kí wọ́n dá lẹ́jọ́ àwa fi agbára wa tì í dànù eléyìí ṣàfà àṣeyìí a ìṣìpẹ́ aburú ni ìdàpọ̀ mẹ́ni tó ṣẹ̀ tí ó yẹ kí ó ṣẹlẹ̀ òun ni tó ṣẹlẹ̀ yẹn bó tilẹ̀ òkè ẹni yẹn tó tó bá mu jẹgbé láyé ń bí kò lè bọ́ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá di jọ́ ń gbé ndé alkiyama so man yẹ ṣfa ṣafa atan sayi atan yakun la okeflon minha inna allah ala kulli ṣe kan ala kulli ṣe mukita ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe yí pé ó lágbára lórí gbogbo nǹkan ni tí ó dẹ̀ mọ̀ ń pa gbogbo ohun tí ó ń lọ pátápátá tí ó sí nǹkan kan tó ṣe yí pé ó kọjá agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala so nínú islam a gbọ́dọ̀ mọ́ ṣìpẹ̀ ní ìpè aburú ṣùgbọ́n ká ṣìpẹ̀ dáadáa eléyìí ń bẹ nínú islam náà mi ṣìpẹ̀ dáadáa kò ń ṣe nǹkan tó ṣe yí pé èèyàn àtúmọ̀ gbowó lé lórí ntí a bá ń bẹ ní ipò kan ipò tá a wà yìí àwa ló yẹ ká ṣe nǹkan a tún gbọ́dọ̀ máa retí pé kán fún wa ní nǹkan ká tó ṣe nǹkan yẹn ipò tá a wà tó ṣe yí pé bóyá ìjọba ló fi wá síbẹ̀ ni ipò yìí ó jẹ́ ipò tí ó yẹ ká ti ṣiṣẹ́ a tún máa retí wípé ó dìgbà tán bá tó fún mi kí n tó ṣe nǹkan báyìí eléyìí ni tí wọ́n ń pè ní arishwa tó ń pè ní bribe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó dẹ̀ ṣẹbilé arọ́ṣì wọ́lmọ́tẹ́ṣì wọ́rọ̀ ìṣì arọ́ṣì lẹni tó ṣe pé ó ń bribe wé rẹ̀ láti lè ríbi lọ pàtàkì jùlọ èyí tí ó jẹ́ nǹkan àbàjẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ yóò fẹ́ kán sọ́ọ́ di tòun bọ̀tẹ́ni tó wà ní ń ṣáàjì ẹ̀tọ́ yìí tó wà ní ń ṣáàjì kíní ẹ̀tọ́ yìí ó mọ̀ pé tóun bá ti fún ní nǹkan yóò yí kìíní ẹ sọ́dọ̀ tóun eléyìí tó ń pè ní arọ́ṣì ni alimọ́tẹ̀ṣì lẹni tóun dúró ń do wípé ẹṣá máa mú wá òun máa gbà á anabi sọlá asalam ṣẹbi ìkíní kejì wọn wa rọ́ìṣ rọ́ìṣ lẹni tó jẹ́ intermediary wọn tẹ́ ẹ bá ọ̀gá òní ṣiṣẹ́ yín tẹ́ ẹ bá ṣe báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni tó yẹ kí ọ̀gá ṣe ni láì gba kọ́bọ̀ tó bá ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó ń bẹ lọ́wọ́ ẹni tó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó yẹ kó fún un ní ẹ̀tọ́ yẹn láì gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó mọ̀ wípé n tó ń bẹ lọ́wọ́ èèyàn kan tó ṣe pé ẹni yẹn ń bẹ ń po agbára kò kì í ṣe ẹ̀tọ́ ọ̀hún ṣùgbọ́n tó ń bá fún un lówó yóò yí kíní yẹn sọ́dọ̀ ọ̀hún irú èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ta sọ rọ́ọ̀ṣì lòun ẹni tó gbà á mórítẹ̀ṣì ni ẹni tó ń bẹ láàrin àwọn méjèèjì rọ́ọ̀ṣì ni olófàtà bá yin àwọn west ń gbà míì àmọ́ jẹ́ nǹkan tí ń ba nínú jẹ́ islam ó kún fún àwọn ẹ̀kọ́ islam kún fún ẹ̀kọ́ àwọn nǹkan mìíràn tá fẹ́ máa wo bí ẹni pé kí ní glory titi àwọn west ni àbọ̀ máa ṣe islam gangan lónìí ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó fi ṣèjọba tí abubakar tí umar tí wọ́n fi ṣèjọba tán fi rí ṣe ni káwòrú gbólóhùn tán ní sallallahu alaihi wa sallam sọ wàlàwù anna fatima tàbí ntẹ muhammadin sarakot làkàtọ́ àtúnyàdàhà tí fatima ọmọ muhammad bá jalè ń gé lọ́wọ́ kí ló tún kù ní dédé tá a tún wá lẹ́yìn yẹn ṣùgbọ́n àwa ohun ti pé olórí kan ó jẹni tó ṣe kínní a máa pín ẹni tó jẹ́ kẹfẹ́rí lé tí ò yẹ kí mùsùlùmí mọ̀ ṣerú àpọ́nlé bẹ́ẹ̀ fún nítòfin pọ́nlé yìí ni ó ń bẹ nínú islam so anabuwa muhammad sallallahu alaihi wa sallam la'ana rọ́ṣì wal murtashi wa rọ́ṣì gẹ́gẹ́ bí n ta rẹ̀ sọ ẹ̀tọ́ tó yẹ kéèyàn ṣe fún yàn ó wá yẹ dúró pé tán bá mú owó wá ò ṣe ká lọ sí àwọn parastata ká lọ sí àwọn ministries káàkiri ẹ lọ local government káàkiri ya subhanallah tí èyàn ò bá ti fi nǹkan lẹ ẹ̀tọ́ ẹ̀yìn tó yẹ kẹ́ ṣe fún ẹni tí wọn ò bá ti fi nǹkan lẹ ò lè rí nǹkan yẹn gbà lẹ́yìn pé òun gba sálárì yóò tún mọ wá kéèyàn kan tíìpù òun àwa nílùú ò dá bóun nílùú ṣe fẹ́ dá ìlú tó ṣe pé abíùdì ẹ̀ lórí ìbàjẹ́ ni lórí bíráìbù ni ta abíùdì ìlú lé lórí tán àbá tí bíráìbù wá a ní ṣiṣẹ́ tó yẹ ká ṣe. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man ṣafa ali akhi ìṣàfàtàn fa ahada allahu alayhi adiya ẹni tó bá fi lè ṣe ìṣìpẹ̀ fún ọmọ ìyá rẹ̀ fa ahada allahu aléha adíyà ó wá fún un ní nǹkan ó fún un ní gífìtì lórí ìṣìpẹ̀ tó ṣe yẹ anabi sọlá asáàmì fọkọ ata bàbá mi àbúwá bí rìbá anabi ni ó ti wọ ẹnu ọ̀nà kanú àwọn ẹnu ọ̀nà rìbá ojúṣe tí ó yẹ kó o ṣe ni kò ná ẹ lówó kò ná ẹ ní anything iyì ẹni wàá kàn fi sọ fún wọn pé ẹ ṣe báyìí ṣùgbọ́n o ní o gba nǹkan lórí ẹ àbí ipò tán ti ẹ̀ gbé ẹ sí ni ìwọ ni olórí ìlú ó lẹ́ni tí ò bá fún ẹ ní nǹkan báyìí báyìí báyìí ò ní sáìn pépà rẹ̀ ìwọ ni gọ́vnọ̀ onítọ̀hún bá fún ẹ ní nǹkan báyìí báyìí ò ní sáìn ẹ̀ amáyé lónìí tá a mọ̀ tún mọ̀ tara wa ẹlòmíì á wò pé á ah, èèyàn dáadáa ni ẹni tó ṣe pé pure ni tí ó kì í ṣe ṣùgbọ́n ẹ bè lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ tó bá ṣe ojúṣe tó yẹ kó ṣe olórí ìlú àbí ó ṣe ojúṣe tó yẹ kó ṣe àsẹni tí wọ́n gbé sí ipò agbára kan ǹjẹ́ táwọn èèyàn bá fún un ní nǹkan ipa pé kíní yọ iṣẹ́ yín tó yẹ kẹ́ ṣé mẹ́ẹ̀ ṣe dáadáa ni ǹjẹ́ o mọ̀ ń gbà bí o ń gbà àmọ́ adájọ́ ta ló wo oúnjẹ jẹkújẹ ṣùgbọ́n tó bá dá ẹjọ́ yẹn bó ṣe yẹ kó dá wọn á padà wálé wọn á fún ní nǹkan pa wọn fi compensate ẹ̀ àbáwọn fi appreciate tó ṣe rishwa eléyẹn náà ní nǹkan tó ṣe pé tó bá di ọjọ́ míì yóò tún mọ consider ẹni tó ń da ẹjọ́ yẹn yóò mọ dáa yóò máa consider torí ẹ islam ó fi ètò sírú àwọn nǹkan báyìí ìkan àwọn olórí ìṣíwájú umar bin abdulaziz rọ́dí allahu anhu wa rahimahullah ó ń sọ ọjọ́ kan ó ní torípàdé muhammad sallallahu alaihi wa sallam ó ní hadaya al-ummalu hadaya al-ummal holol anabi sallallahu alaihi wa sallam ní gíftì tí àwọn governors ń gbà anamisọ́lá asálám ní holol bí ìgbà téèyàn ń jí ń bi nǹkan ìlú ni bí ìgbà téèyàn ń jí ń bi èrè ogun bó ṣe rí nìyẹn olórí yìí wọ́n ń sọ lásìkò títí ẹ̀ ó ní wọ́n lánàbí sọ lásà máa gba gift ànábì òun gba sọ́dá kọ̀tán bá fún ṣùgbọ́n máa ń gba gift ṣùgbọ́n ànábì tó máa ń gba gift ní kí ló máa ń ṣe tó bá ti gba gift lọ́wọ́ èèyàn kan yóò reciprocate ẹ̀ lẹ́sẹkẹsẹ torí pé kí ni téèyàn kan ò fi ní ní nǹkan tí è jẹ gàba lórí àbí tá a máa fẹ́ bi sọ̀rọ̀ fún anábì ò reciprocate ẹ̀ ó ní ṣùgbọ́n lásìkò ti tiwa gift àwọn olórí ó ní bribe ni ó ní gift àwọn olórí bribe ni torí ẹ̀ tó bá gbé gift wá fún kì í gbà á torí pẹ́ni tó gbé gift wá fún ẹ ó ń dami síwájú ni kó lè ba àtẹlẹ̀ tútù ìjọ tó bá rí i wípé òun ní kéèsì kan ní á wò pé nǹkan tó ń fún ẹ yẹn yóò jẹ́ kó o ṣe nǹkan tó ń fẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ́ tán fún ìwọ́ gan náà ọkàn ó tún rọ̀ nípa pé ẹni máa ń fún mi ní nǹkan ojúṣe tó yẹ kó o ṣe ò wá mọ́ so ló fà tó fi jẹ́ pé islam ẹ̀sìn tó ṣe wípé ó ti ṣètò gbogbo nǹkan ni gbogbo àwọn nǹkan míì tá a fẹ́ máa fi wò pé àbí west ni wọ́n máa ṣe à tí nǹkan bá fi lè jí owó nu wọ́n á pa ń pa púpa ni tí nǹkan bá fi lè ṣe nǹkan bá èèyàn kò lè ìsìláàmù ló ní àwọn ètò wọ̀nyí ní nǹkan bí ọdún bíi mẹ́rin ọ márùn sẹ́yìn ní ireland prime minister wọn ó rí i di contract fún àwọn company kan àwọn tí wọ́n jẹ́ opposition wọ́n padà wá ń wá ìtàn ẹ company tí wọ́n award contract fún wọ́n rí i pé ẹni tó jẹ́ prime minister àti àwọn tí wọ́n ní kọ́mpìnì yẹn ọ̀rẹ́ ni wọ́n ní bí àsìkò gbà yẹn wọ́n wá wò pé definitely torí ẹ̀ ló fi gbé kinní yìí fún kò ń ṣe pé torí pé wà competent láti ṣiṣẹ́ yẹn ọ sọ the court case ó padà di nǹkan tó ṣe pé bóyá ẹnì yìí lọ sí tí ó fi post yẹn lẹ̀ náà ṣáà sọ pé àmọ́ ah, ìwọ̀n lórí pé mọ̀ ṣe ni rárá ìtọ́ ń ṣe yẹn ó ń bẹ nínú islam ìpè àgbọ̀dọ̀ gba irú àwọn nǹkan bẹ́ẹ̀ anabi sọlá asam ti ránṣẹ́ pé kó lọ gba zakawa gbàtẹ́ni ẹ wá dé ó sọ fún anabi muhammad sọlá asalam ó ní ààrẹ ìsọdàkọ zakatẹ́ni lọ gbà wá lélẹ́yìí wàhálì adìyà ó tún láhùn ó jẹ́ wọ́n tiẹ̀ ó ní eléyìí gífìtì tí wọ́n fún mi ni anabi sọlá asalam ó ní àárín lomi iṣẹ́ nù yín tá a ti fún ní tó yẹ ká fún yóò wá wá yóò ní ààrẹ ìsọdàkọ eléyìí zakata ẹni lọgbà wàá bí hadiya gift tán fún mi ni àfàlàjẹ́lá sàfibẹ́ ti àbí ìwọ̀ omi hátàtà tí ẹ̀wọ̀l hadiya kò bá jòkó lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí gift yẹn wá bá ń bẹ̀ tí ò bá sí zakata ní kó lọ gbà wá ní bó ni gift ṣe wá bẹ́ẹ̀ ni islam ṣètò ẹni tán ní kó lọ zakawa islam nìkan fún nú ẹ̀ tó ẹ̀ ló jẹ́ pé ńgbà tọ́lọ́wọ́ bá ń sọ pé ìnàmọ̀ sọ́dà kọ́tù lè fukọ́ra wọlmasakin gúrùpù kẹta tọ́lọ́wọ́ bá dárúkọ ní wọl amílì náà àléhà àwọn tíjọba rán síta pé kan lọ gbà wá torí pé wọ́n á fi àsìkò wọn lẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ compensate wọn ṣùgbọ́n lẹ́yìn compensation yìí èèyàn kan tó wá wá ipe ah ẹ mi ní gift ni irú ẹ̀ tó bá gbà ó gbọ́dọ̀ fi jíṣẹ́ ni ìpìlẹ̀ ni pé kò gbọ́dọ̀ gbà tó bá tún wá gbà ó gbọ́dọ̀ fi jíṣẹ́ ni eléyìí náà ló applicable sí gbogbo àwọn tó ṣe pé wọ́n mú government post dání èyí tó ṣe pé ó ti di pé ìjọba nísìnyí ti di ghost iṣẹ́ ìjọba iṣẹ́ nobody ni ẹlòmí ó mọ ra àwọn mọ́tò bambabamba mọ ra gbogbo ẹ̀ ni èló ni sálárì ẹ̀ lóṣù látara gbogbo àwọn tips tó ń gbà wọ̀nyí náà ni eléyìí fẹ́ ṣe kinní kan ó ti wá di nǹkan tó fẹ́ di norm ó ti di nǹkan tó ṣe páàrí nǹkan tó burú mbẹ́ àwa nílùú ń dàrú bó nílùú ó ṣe ní dàrú àwọn tí wọ́n gbarú nǹkan báyìí láyè láwùjọ titi wọn tó ṣe pé tí wọ́n bá fi lè gbọ́ kéèsì bribery kan nìyí ẹni tó jẹ́ prime minister ni àbí president ó lè lose the post yẹn torí ẹ̀ tá a dẹ̀ ń gbọ́ ṣùgbọ́n nǹkan yìí ó ń ṣe nǹkan tá a la mọ̀ ẹ̀yìn wọn fún mùsùlùmí tó ṣe wípé ẹ̀sìn òye dáadáa ni ó sọ nǹkan yẹn di tí ó fi mọ glorify àwọn tí wọ́n ń ṣerú ẹ̀ torí pé nǹkan méjì ni la gbọ́dọ̀ wò àkọ́kọ́ òun ni pé in tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn in tí ẹ̀sìn pèpè sí ni ṣùgbọ́n in tẹ̀sìn pèpè sí nìkan kọ́ yẹn ìmọ̀ ọlọ́run lọ́kan tí ò sí fún wọn ìyẹn náà ń ta gbọ́dọ̀ wò ni ó dẹ́ pàtàkì ju apá kejì yìí gan lọ tọ́lẹ́ni tí ó kì í gba bribe tí ó kì í jalè wọ́n yíwe padà ṣùgbọ́n kẹfẹ́rí ni wọ́n gbogbo àwọn nǹkan yẹn ni kò lè gbà wọ́n lẹ̀ ń bi ìyẹ́ ọlọ́run ọba ẹni tó bá jẹ́ kẹfẹ́rí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n rà sínú náà ni ipò jẹ́ kẹfẹ́rí torí pé iná lọ́ aláyẹ̀ fìrù ẹ̀yìn ṣùrọ̀kàbì wọ̀nyẹ́ máa dùn náà dálíkà lè mẹ́yìn yẹ̀ṣà ọlọ́run lọ́wọ́ ò ní ṣe àforíjì pé kéèyàn ṣe ẹbọ pẹ̀lú ohun ọlọ́run ọba so ìwọ mùsùlùmí tó fẹ́ sẹlibrétì yẹn ó fẹ́ pàtàkì kọ́kọ́ wẹni tó ń pàtàkì náà tí kẹfẹ́rí kan tó bá ní àwọn ìwà kan tí islam pèpè sí má over appreciate ìwà yẹn lára tó fi wá mọ́ gbé lórí islam àbí lórí àwọn mùsùlùmí tá a bá ti ń ṣe àlùwalá àwọlbara tó yẹ kó mọ ọbẹ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí kí á wò pé eléyìí wà dáadáa lélẹ́yìí ṣùgbọ́n kò túmọ̀ sí wípé káwa ni a máa gbé wọn lórí ẹni tí ó jẹ́ mùsùlùmí tí islam rẹ̀ yanjú àbí ká máa gbé lórí òfin islam torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló fọ́ọ̀lù fún eléyìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà eré àbí tí wọ́n ti gúdù yẹn tí wọ́n mójútó yẹn tí islam pépè sí a jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé eléyìí tán ṣe yìí o islam ló pépè sí i kí la fẹ́ ló ń bi gbogbo eléyìí òun náà ni pé àṣàfà èfi ara kún yàn àbí ká fi ohun wá síbi ohun yẹn kan gẹ́gẹ́ bí support láti jẹ́ kó rí nǹkan ṣe tó wá ṣe pé nǹkan dáadáa ni nǹkan yẹn islam encourage wa ká ṣe láì retí pé a fẹ́ gbowó kan lórí ẹ̀ torí pé tá a bá ṣe àgbàládá wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni tó bá ṣe wípé a parapọ̀ pẹ̀lú yẹn kan láti lè fi jẹ́ kó rí ìwà àbàjẹ́ tí ó fẹ́ achieve achieve ni islam lòdì sí yẹn èyí tá a bá ṣe nu méjèèjì náà ló lẹ́sàn títí ẹ̀ so eléyìí jẹ́ nǹkan tí a fẹ́ pèpè sí ní àárọ̀ yìí náà gbólóhùn ṣàfáà yìí ó fẹjú débi pé tó bá di jọ́ ń alkiyama anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò ṣìpẹ̀ àwọn èèyàn ṣùgbọ́n àwọn tí ó ṣìpẹ̀ ó jẹ́ àwọn tó ṣe pé wọ́n ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ àbí anamisọ́lá sam yóò tún ṣípẹ̀ nípa pé kọ́lọ́n ọba kó bẹ̀rẹ̀ ìdájọ́ yóò ṣípẹ̀ àwọn èèyàn lóríṣiríṣi àwọn mi ó ti wọná tó ṣe pé wọ́n ti máa jóná lọ anam muhammad sọlá sam ọlọ́run ọba ó yọ̀ǹda fún un pé kó ṣípẹ̀ lẹ́yìn yẹn ni ó ẹ̀ṣẹ̀ wá ṣípẹ̀ tí wọ́n fi mú ọ kúrò nùnà àwọn inú wọn máa ń pè ní aljahannami yóòn àwọn tán ti wọ jahannama ṣíwájú kí ìṣìpẹ̀ anam muhammad sọlá sam kó tó dé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí a mọ̀ ìpè wàlá yashfaun àwọn tí ó bá ṣípẹ́ njọ́ ń gbéǹde alkiyama wọn ní ṣípẹ́ ẹ̀là alimani tadọ̀ àfi sí ẹni tí ọ fún ẹni tí ọlọ́run bá bá yọnu sí sọ yìí tí àwọn ṣégeṣége kó mọ sọ fáwọn mùrídì wọn pé òun ó ṣípẹ́ wọn wájú ọlọ́run ọba májẹ̀mọ́ àkọ́kọ́ òní pé kíni ẹni tó fẹ́ ṣípẹ́ gbọ́dọ̀ jẹ́ ní tọ́lọ́run ọba yọnu sí bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣípẹ́ yàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni mọ́ńdálẹ̀dì yẹ̀ṣfáwù ẹ̀ńdàwù ìlàmì ìdìní tálẹ́ni tó máa ṣìpẹ́ wájú ọlọ́run ọba láì sí yọ̀ǹda ọlọ́run ọba so ìwọ tó fẹ́ ṣìpẹ́ yẹn gbọ́dọ̀ jẹni tó ọlọ́run ọba gan approve then ẹni tó fẹ́ ṣìpẹ́ fún gan ó gbọ́dọ̀ jẹni tó ṣe pé kí ni ọlọ́run ọba yọnu sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó ní wakamin malakin fi samawati látùgni ṣẹfà atum ṣeyan ìlàmì bàdé àyàdàn aláhùn lè máa yẹ ṣáwọ̀ yàrá ọlọ́run ni àmọye màláìka tí ò lè ṣìpẹ́ ìṣìpẹ̀ wọn ò lè wúlò fún yàn rárá àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá yọ̀ǹda lè máa ń yẹṣá fún ẹni tó bá ń bẹnú èròǹgbà láti yọ̀ǹda fún wàyẹ̀rùdọ́ àtẹni tó ṣe pé ń bẹnú èròǹgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ti láti yọ̀ǹda fún àtẹni tó ọlọ́run ọba yọnu sí so mọ́tẹ̀ méjì yẹn gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam a máa encourage àwọn èèyàn kan ṣiṣẹ́ má lọ gbára lé pé èèyàn kan ó ṣìpẹ̀ fún ẹ ló sọ fún ọmọ rẹ̀ fatima ó ní rẹ̀ fatima ìmàlì ṣiṣẹ́ fa ìnìlà ogun ankiminala ìṣeya èmi ò lè rẹ̀ lọ́rọ̀ níwájú ọlọ́run ọba ó sọ fún àǹtí rẹ̀ náà àǹtí rẹ̀ sọfíà ó ní ṣiṣẹ́ ó sọ fún gbogbo àwọn èèyàn tán súnmọ́ ṣùgbọ́n ká wò ó ká máa kàn máa pín bó ṣe wù gbogbo ojú tó bá rí mi ò ní wọná àwọn ojú mi ìrànàbí muhammad sallallahu alaihi wa sallam abulabu ìrànàbí sallallahu alaihi wa sallam yóò dẹ̀ wọná abuja ìrànàbí sallallahu alaihi wa sallam yóò wọná ọ̀nkù rẹ̀ abu talib orí yóò wọná ó dúró ti anamsọ lásàlám tí ó jẹ́ kí àwọn èèyàn fi àjẹ́ ó ṣe ṣàfà àfànàmsọ lásàlám láyé pẹ̀lú ìyẹn náà ni yóò ṣì wọná ẹnu the only thing ni pé anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ó fún òun náà ní ṣàfà àkàn tí ó ṣe fún abu talib ṣàfà ẹ̀ náà ni pé kí ọlọ́run ọba reduce ìyá rẹ̀ nínú náà ṣùgbọ́n àìníwọ̀ náà yóò wọ̀ yóò dẹ̀ rà sínú náà ni eléyìí ni tó ṣe wípé anabi muhammad sallallahu alayhi wa sallam ti ó sọ fún àwọn sàhábà rẹ̀ ṣókè ẹ̀ka máa wo yóò máa pin ojú tó bá ròhun kò ní wọ náà gbogbo àwọn mòrídìí òun ẹ̀ṣá àti sọmọ́n tó bá di jọ́ gbèndé alkiyama kò sẹ́ni tó lè ràn yàn kan lọ́wọ́ yóò máa yẹ fírul mar omin àhíhì wa omihi wa abihi wa sọ̀hìbátì wa bani ọjọ́ tó mi ni yóò rí ìyá rẹ̀ yóò ferege yóò rọmọ tó bí nínú ni yóò ferege bàbá rẹ̀ yóò sá fún ìyàwó tó yẹ pé àwọn méjèèjì kò rí kó sun wọn ni wọ́n jẹ́ yóò sá fún lèkúlè mìíràn mi yọmọ ìdín sani ògùn ni kálukú ẹrù rẹ̀ tó gbé tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí rẹ̀ ṣàfáà yìí ń bẹ ìṣìpẹ̀ yìí ń bẹ tàbí pé anabi muhammad sallallahu alayhi wa sallam yóò ṣe tí àwọn anabi ọlọ́wọ́ bá yókù ní ó ṣe tí àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá ní ó ṣe ṣùgbọ́n ẹni tí ó ṣìpẹ̀ ní màláìkà ni lánàbì ni ní òjíṣẹ́ ni ní ẹni ire kan ni ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún pé kó wá ṣìpẹ̀ èèyàn dé wọ́n dẹ̀ lè ṣìpẹ̀ èèyàn kan àfẹnití ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bá yọnu sí pé kan ṣìpẹ̀ rẹ̀ sọ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa gẹ́gẹ́ bí nǹkan tí a sọ tọ́pìkì tòní òun náà ni wípé anjubeeri bin mut'im látọ̀rọ̀ jubeeri ọmọ mut'im ó ní já àrọ̀bíyun ìlànà bíyì sọlọ́lọ́hu alayhi wa sallam lárúbáwò kò kan wá bá anabi sọlọ́ ó ní ìrè òjíṣẹ́ ọlọ́run ọba nuhikatil anfoso ẹ̀mí ti lẹ wàjá aliyal àwọn ẹbí àwọn ọmọ ìyàwó ebi ń pa wọ́n wàhálà katil amwal àwọn dúkìá ti parun fastes kilana rabbak báwa bẹ lọ́wọ́ ọba rẹ kó rọ́jò eléyìí ló fàdó jẹ́ pé anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn yàrá máa lọ bá lójú ayé ẹ̀ kó ṣàdúrà fáwọn kò sí nǹkan tó burú níbi eléyìí ṣùgbọ́n lẹ́yìn ikú àná muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn lọ bá anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀yà anabi bá sọ ti jẹ́ pé ọlọ́run ọba kò sí láyé mọ́ ìgbà tó ń bẹ láyé wọn ò mọ lọ bá lọ bá anabi sallallahu alayhi wa sallam pé anabi bá sọ wọn ló jẹ́ pé àsìkò tí ọ̀dá madina ní àsìkò ìjọba umar rọ́díàláwò ánì umar ó kó àwọn èèyàn jọ onírì ọlọ́run ọba a máa ń lo ànẹ́bísọ̀ lásán gẹ́gẹ́ bí akasọ nígbà tó ń bẹ láàrin wa bẹ́ẹ̀ ni òórọ̀ jò fún wa nísìn a lo rẹ̀ tí a mọ̀ sí akasọ wá ṣàánú wa látara ẹ̀ náà eré lásán abbas ó wà lídìí irun tá a mọ̀ sí sọláàtú istisqa wọn mọ̀ lélẹ̀ náà umar ọjà láwánu ọ̀yàn bẹ bẹ́ẹ̀ ni nǹkan le koko fún àwọn èèyàn kò wá ní fi sàárì anamisọ̀lá sálámlẹ̀ tó wá ṣe póun ni tó dáa jùlọ kó filẹ̀ kó máa lọ bá àlà abbas kó ní kó mọ lídìí àwọn nírun kó ní kó mọ lídìí àwọn aládùá so kò sínú ìtàn páwọn sàábíà ní muhammad sallallahu alaihi wa sallam ó wà lọ síbi sàárè rẹ̀ ó ní àwọn ló ń ṣe àdúrà kan pé kí ànábì gba fáwọn àbí kálọ̀ ànábì bá wọn sọ fún ọlọ́run ìsọfún ànábì pé ànábì bá wa sọ fọlọ́run pa afẹ́ nǹkan báyìí eléyìí ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba ká e fún ànábì muhammad sallallahu alaihi wa sallam ànábì ò sí mọ́ sallallahu alaihi wa sallam ọlọ́run ọba là á bá sọ̀rọ̀ direct so ìgbà tí kò bá dá ká máa láàlọ́ ń tọrọ nǹkan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam sàárè àníkó bá wa sọ fọlọ́run bó wà lẹni tó ń sọ fún ìyá rẹ̀ tó ń bẹnu sàárẹ̀ àbí bàbá ẹ̀ tó ń bẹnu sàárẹ̀ pé ah bàbá mi ò sì ń sùn lọ́rùn ìyá ń jẹ mí gbogbo nǹkan dá tí bàbá rẹ̀ bá ní agbára ipe kó mọ́ kú kò ní kú ìyá tó ń ké pé tó bá ní agbára pé kó mọ́ kú kò ní kú bó ọlọ́run ọba tó dá bàbá àti ìyá yìí sí bó ọlọ́run náà sí ó ṣe ké pé ọlọ́run ọba òun ìyá ọlọ́run ọba ìyá báyìí báyìí báyìí báyìí ń bẹ ṣùgbọ́n pé alọ́bá anabi muhammad sallallahu alaihi wa sallam èrè anabi báwa bẹ́ẹ̀ lọ́n kò sí ní tó burú bẹ́ẹ̀ abẹ́ abẹ́ni tí ó bá jẹ́ ẹni ọlọ́run ọba náà tó sì ń bẹ láyé tá a ní kó ṣàdúrà fún wa eléyìí náà kò sí ní tí ó burú ń bẹ ó kàn jẹ́ wípé ó gbọ́dọ̀ mọ abẹ níwọ̀ntúnwọ̀nsì ni ọ̀nà wo ló fi gbọ́dọ̀ mọ abẹ níwọ̀ntúnwọ̀nsì ìgbà míì ẹlòmíì ẹ̀ máa wo pẹ́ ni ọlọ́run ni but olórí àwọn ẹni èṣù òun ni ẹni àwọn ìwà míì tí wọ́n tó lọ bá gún olé wù àwọn ìwò ẹ̀ṣẹ̀ ló ń wù ẹ̀rẹ̀ lómi orí èèyàn gbogbo àwọn nǹkan ó pàṣẹ èèyàn ló fi ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ni ẹlòmí ó ń tẹ yẹpẹ̀ ẹlòmí ó ń ṣe àwọn ètùtù fún àwọn àlùjẹnu lóríṣiríṣi àwọn dẹ̀ máa wò ó pẹ̀lú láwà ní àti irungbọn rẹ̀ pé ah, àwọn ẹni ọlọ́run náà ń lọ bó lẹ́ni ń ṣe fẹ́ jẹ́ ni ọlọ́run wọ́n ló ń wo lẹ́ni ọlọ́run ẹni èṣù ni so tó bá ṣe wípé n tí ó rọrùn ni fẹ̀kẹ́kú képe ọlọ́run by direct ọlọ́run ní odòrò ní astejib lakum ẹ pè mí ọlọ́run ọba máa da ẹ lù ṣùgbọ́n tó ẹ pẹ́ ní ta lọ bá ń tòótọ́ ẹni ọlọ́run ọba ní tòótọ́ ta wá ní bá wa bẹ lọ́run ọba ṣàdúrà fún wa ó wá ṣàdúrà fún wa kò sí nǹkan tí ó burú ń bi eléyìí èyí mìíràn ti ìtàn kan tí ìkànnú àwọn afa sheikh ali tontowi ti ọsọ wọn ní ìyẹn kan nú àwọn afa ní ìlú sham ìyẹn kan wá bá ipe ìrẹ afa mo fẹ́ lọ hajj mi ìdẹ̀ ní agbára àti lọ ọ̀làdẹ̀ ni wọ́n gàrà fa bó mo ṣe fẹ́ ṣe àfáàní kò pọ́síbù bó lè fẹ́ lọ ṣe hajj tó yẹ pé ọ̀la ni wọ́n gun àràfá àsìkò yìí ti pẹ́ kò ń ṣe àsìkò pléènì tó ṣe pé in less than some hours ní ẹni tó fẹ́ lọ kíní òde bẹ́ẹ̀ so ẹni tó fẹ́ lọ sham tó wà ní sham ìyẹn ní eré àbí abiru jordan àbí syria tó fẹ́ lọ saudi so ó ní ọjọ́ tí èrìn kó tó dé saudi ni so wọ́n dẹ̀ gun àràfá lọ́la ó wá ní mo fẹ́ ṣe áàjì ní mo dẹ̀ mọ̀ pé àfá wa ní ọlá ní kíní ní mo mọ̀ ṣùgbọ́n mo ti gbọ́rò yí pé ẹni ọlọ́run ní ah so mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kí n ṣe kémi náà máa bẹ́nu àwọn tí ó ṣe áàjì ní ọ̀la àfáà ẹni mi ò lè ṣe kódà mi gan-an mi lè ṣe fúnra mi èmi gan ò lè lọ ájì mi lè lọ sí ájì ní mi lè ṣe àrà fáwọn lọ́la ọ̀nì à ẹ lè ṣe é àti gbọ́rọ̀ yín dáadáa ó ṣá insist ipe ẹni yìí lè ṣe ẹni ra ṣé mọ́jẹ̀mú ni pé tí n bá ṣe àǹkankan fún ẹni ò ní sọ fún ẹni bọ̀dọ̀ ọlọ́run ò ní sọ so ẹni ẹni òkè jẹ́ ká pàdé ní ibi mọ́ṣáláṣí báyìí báyìí báyìí báyìí mọ́ṣáláṣí yẹn ní kòtò kan wà ń bẹ́ tó ṣe pé omi wà nù kòtò yẹn kò jìn púpọ̀ so ńgbà tí àfáà yẹn débẹ̀ àfáà yẹn débi mọ́ṣáláṣí yẹn ní ọdọ́síbi ẹgbẹ́ kòtò yẹn ó wá sọ fún ẹni yẹn pé kó dijú so ńgbà tó dijú ní bóyá e ti sínú kòtò <laughs> ó bá ti sínú kòtò ó já sínú omi ó bá pariwo so àwọn èèyàn kan sáré jáde ní a kí ló dé àfáà lè sọ fún pé tó bá rí kó mọ̀ sọ fún anybody kí ló fà á o ní pé wọ́n ti sọ òdodo fún ẹ gbẹ̀mí gan fẹ́ lọ ájì lẹ́nu èyí tí ó kù ní láàrin àsìkò kò pọ́síbù olùwọ́n ti sọ̀rọ̀ yẹn fún ẹ pé ó mọ̀ ṣe báyìí ó mọ̀ ṣe báyìí so kálà lọ ń bá ẹni ọlọ́run kó ṣàdúrà fún wa kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n agbọ̀rọ̀jẹ́ kó jẹ́ wọ̀n tún wọ́n sí àkọ́kọ́ ni pé ìwọ̀tán wa bá mọ́ jọrọ ẹ lójú nígbà tó bá yẹ pé nǹkan wa bẹ́ẹ̀ nísìnyí ó ṣàdúrà fún àdúrà rẹ gbà ẹlòmíràn tún wá ó tún ṣe àdúrà fún àdúrà ẹ̀rọ tún gbà ẹlòmínà tún wá èṣù máa fi sí ọkàn ẹlòmínà pé ah, ah, àwa náà àkèrè wájú ọlọ́run ìtànjẹ́ bẹ̀rẹ̀ èṣù bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́nà so ló fi jẹ́ pé ká pe ọlọ́run ọba direct eléyìí ni tó fi dáa jùlọ so arákùnrin wa bá nàbẹ̀ wa muhammad sallallahu alaihi wa sallam ó ní fa iná na stage fi ru bilahi alayka wabika alallah à ń lò ẹ́ gẹ́gẹ́ bíi ẹni tá a gbára lé àbí tí a fara tì tí ó kun wa tá a fi dé achieve ní ta fẹ́ achieve lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọ̀bí ka alọ́lá bákan náà a tún lò ẹ́ gẹ́gẹ́ bí à ń lò ẹ́ gẹ́gẹ́ bí ẹni tí a fara tì ọlọ́wọ́n ọba láti lè fi wá ríṣì pẹ̀ lọ́dọ̀ rẹ̀ fọkọ́lá nàbí sọ̀lá sàlám subhanallah subhanallah ìgbà tó sọ gbólóhùn yìí anamsọ allah salim subhanallah subhanallah gbólóhùn subhanallah nǹkan tí àwọn mùsùlùmí ó máa sọ nígbà tán bá rí nǹkan tó ṣe yí pé ó jọ wọn lójú àbó jẹ́ nǹkan tó ṣe yí pé ó jẹ́ nǹkan tí ó jẹ́ tí ó da subhanallah là á ṣe kò ṣe pé a rí nǹkan tó jọ wá lójú sí àwọn apàtẹ́wọ́ ká pàtẹ́wọ́ kò kí ń ṣe ara ìlànà àwa mùsùlùmí ìpè ah, ọmọ yẹn ṣe bó ṣe ó ṣe ká pàtẹ́wọ́ ni eléyìí ìlànà àwọn kẹfìrí tó ṣe pé ó ti gbalẹ̀ kan ni so anamsa allah salam gba tí ọkùnrin yẹn sọ gbólóhùn yẹn pé à ń lọ bọ́ ọlọ́run ọba ní láti lè fi dé ọ̀dọ̀ rẹ anabi muhammad sallallahu alaihi wa sallam gbólóhùn yẹn anabi tako eléyẹn ni gangan ni tọ́píkì tí à ń discuss ni gbólóhùn ni tí anamsa allah salam tó tako nípa pé à bóun lè ṣe fẹ́ parapọ̀ mọ́ ọlọ́run láti dọ́dọ̀ èmi ta ni èmi anabi sallallahu alaihi wa sallam famazala yusabi subhanallah subhanallah anabi tẹnumọ hata ori fadalika fi ojú yasabi anabi tẹnumọ kí ni ebi pé àwọn sàbẹ ojú wọn change irú pátipàti olókùnrin dálẹ yìí sun makal lẹyìn náà anabi sọlá sọlẹm lẹyìn gbàtọ jẹ subhanallah subhanallah oní wayhak anabi ní ṣíwẹ atẹdirimọlá ṣé wọn mọ ọlọrun bí ṣé wọn mọ bọlọrun bá ṣe tóbi sí iná ṣáàna lọ́yà àdọ́mù mi zàlìk ọlọ́run ọba tóbi ju bú ọ ṣe ń wo lọ bóòlù ó ṣe parapọ̀ mọ́ ọlọ́run tí ẹ fi dọ́dọ̀ èmi ẹ lè parapọ̀ mọ́ mi tẹ́ ẹ fi dọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ́ ẹ lómi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí ó ṣìpẹ́ yín níwájú ọlọ́run ọba tẹ́ fi achieve nǹkan ṣùgbọ́n kẹ́ ló fẹ́ parapọ̀ dọ́dọ̀ pẹ̀lú ọlọ́run ni láti lè fi dọ́dọ̀ èmi àná muhammad subhanahu wa ta'ala ó pàtàkì bẹ́ẹ̀ ló gbọ́ngbọ́n ju yìí lọ ìnáwó láyé stashfa obi láyé aláhàdì a lè parapọ̀ mọ́ lọ́hùn lórí èèyàn kan ká ní aparapọ̀ mọ́ lọ́hùn à ń wá ọlọ́hùn lẹ́ni tí ó wá sípẹ́ wa lọ́dọ̀ èèyàn kan ẹni tí ó bá júyàn lọ tó júyàn lọ tó ju ẹni tí a fẹ́ lọ gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ lọ tá a bá ń lo láàrin ara wa a lè lò yíwùn fọlọ́hùn ọba subhanahu wa ta'ala a lè sọ pé a gbé bàbá kan téèyàn kan rẹ́spẹ́tì a gbé lọ sọ́dọ̀ èèyàn kan tó kéré sí láti lè fi gba nǹkan láàrin ara wa a lè lo yéhùn lára ara wa ṣùgbọ́n káwa fẹ́ gbé ọlọ́run ọba a fẹ́ lọ fi gba nǹkan lọ́dọ̀ èèyàn kan ni pé òkè a fẹ́ parapọ̀ mọ́lọ́run láti tálẹ́ni tí tálẹ́ni yẹn bó lẹ́ni yẹn ṣe pàtàkì tó tí ó wá pàtàkì débi pé yóò wá pàtàkì ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ so ló fi jẹ́ pé yìí pàtàkì ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ pé mọ̀ nsàlẹ̀ fọ́ọ̀tùhù ẹni tó bá fi ọlọ́run ọba bẹ̀ yín ní ẹ̀fún ṣùgbọ́n kí ẹ̀kan wá lóun fẹ́ lu ọlọ́run ọba ní olùṣìpẹ̀ ipò òun fẹ́ parapọ̀ mọ́ ọlọ́run ọba òun fẹ́ kí ọlọ́run ọba kún gẹ́gẹ́ bí olùṣìpẹ̀ òun lọ́dún èèyàn kan tálẹ́ nìyẹn so eléyìí ká nírú àdìọ́ bẹ́ẹ̀ lára nǹkan tí ó kó bá ìmọ̀lọ́run yẹ kí mùsùlùmí kí ó mọ̀ ṣe náà tá a máa rí bẹ́ẹ̀ ni pé anábẹ́wà muhammad sallallahu fún arákùnrin yìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn sàhábà àmọ́ ìyá àwọn nǹkan bẹ́ẹ̀ tánàbí ti kọ̀ eléyìí ló ẹ̀ka máa rí iṣẹ́ àwọn àfáàní ntí àwọn èèyàn ó máa sọ ní àwọn gbólóhùn janganjangan àwọn gbólóhùn tí ò bá mú á mọ pàkíyèsí wọn sí èrò kẹlòmí wo sùnsùn ní sinmi àkóbí rábì náà sí ẹ lọ àfáà tó bá ń bẹ ní àyèyè gbọ̀rọ̀ sọ fún pé tó sọ yìí kúfùrù ni o ẹni tó ń sọ yìí pé alkọ́ríà kálukú ọmọ gbẹ́rù rẹ ni tó ń lo ayal quran ìtumọ̀ alkọ́ríà ó yàtọ̀ fún tóun tu sí afá tó bá ń bẹ nírú àwùjọ bẹ́ẹ̀ yóò sọ fún wọn eléyìí ẹ̀ ń fi ọlọ́wọ́n ọba ẹ̀ ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ṣe yẹ̀yẹ́ nìyí àmọye báwo yẹn ṣe wá mọ́ ṣe kó sínú eléyìí sí kọ́lọ́wọ́n ọba kí ó ṣàánú wa àmọye àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ó mọ sọ nílẹ̀ yorùbá tó ṣe pé wọ́n ní fún so agbọ́dọ̀ mọ́ pàkíyèsí àwọn èèyàn sí torí pé anabi muhammad sallallahu alaihi wa sallam táwọn sàábẹ̀ rẹ̀ bá ti sọ nítorí pé kinní yìí kò bá a mú yóò pe àkíyèsí wọn sí iṣẹ́ àfáànù ojú káfá wa jòkó kó náwọn èèyàn ń gbé àjò wa bá wọn ọjà mi ò yá ẹkìnní kan ò ṣe é àfa àtàn gbé ọjà ò yá wa bá kó sọ fẹ́ nìyẹn kó képe ọlọ́run ọba yóò dàrẹ́kìtì ẹ̀ sí nǹkan tí ó ṣe ni ṣùgbọ́n kó o pé nǹkan fi máa fa náà ni pé à àtẹ́ǹdì sí àwọ̀ èèyàn oníṣèkà adam kọ́nà ọba kó bá wa kẹ́ bàbá wọ́n sọ ọjọ́ kan wọ́n ní ìkànnà ọmọ kéwàá à ń béèrè lọ pé kí ni tó fi ń súnmọ́ olóhùn ṣe jálàbí aláwọ̀ sọ fún pé òun mọ́ gbàwẹ̀ ẹ̀ṣẹ̀ nìyí tó tún ṣe yìí náà mọ́ gbàwẹ̀ ni jálàbí òun ṣe jálàbí òun fi ń súnmọ́ lọ jálàbí òun ṣe yá tíyẹn fi ń súnmọ́ lọ́hùn ní tíyẹn fi ń súnmọ́ lọ́hùn kò sí tó dàbí pé ká mọ̀ ṣe wá sí fáwọn èèyàn torí pé ń tọ́lọ́wọ́n bá sọ ni ọlọ́ni wàlá kì rọ̀ bá ni yìí ọlọ́run ní ẹ̀dì ẹni ọlọ́run ọba bímá kuntun tó alimunal kitab o bímá kuntun tẹdurusun látara pé ń kọ́ àwọn èèyàn tìrọ ọlọ́run ọba látara pé ẹ̀yin gan fúnra yín ni ẹ̀ ń kọ́rù ẹ̀sìn torí pé iṣẹ́ àwọn anábì ọlọ́run ọba ni ṣùgbọ́n kẹ́rìyàn sọ wípé òun ń ṣáájò fáwọn èèyàn ipò òun fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba ni àkọ́kọ́ ni pé ruwájò wo ló ń ṣe ẹni tó ń ṣáájò tó bá ní àníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ipò ń ṣe ń torí tọ́lọ́ ni yóò gbà ládàá ṣùgbọ́n ẹni tó ṣe pé òun gan fúnra ẹ̀ ní ronda àrin ọkọ àtìyàwó rú ẹni tí wọ́n bá ipe àfa bó ni ọmọbìnrin yẹn mi fẹ́ kó lọ mo fẹ́ fẹ́ bá mú balẹ̀ ṣé iṣẹ́ ẹ̀sùn mọ́lọ́ nìyẹn iṣẹ́ èṣù lélẹ́yìí ká máa tí ì sọ àwọn ìwà àbàjẹ́ mi tẹ́lómi ṣe tí ó ní òun ṣe jálàbì so kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó lè wà kú ní àgbọ̀yìn pa ẹ̀sìn rẹ̀ àárí eléyìí mú láǹfààní pàpẹ́ anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam kò ń dákẹ́ lórí àwọn ntọ́bayẹ kó pe àkíyèsí àwọn sàábé sí ni àbí àkíyèsí àwọn mùsùlùmí bákan náà àárí pàtàkì ọ̀rọ̀ ṣàfáà àwọn oríṣiríṣi ọ̀nà tí ó pín sí bákan náà ìpè a kì í jẹ́ni tí yóò máa sọ yí pé òun fẹ́ lu ọlọ́run ọba òun àtọ́lọ́run àwọn fẹ́ lọ gbà nǹkan lọ́dún èèyàn kan ọlọ́run ọba tóbi jù bá ń lọ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ó tóbi jù bẹ́ẹ̀ lọ a máa sọ yí pé èèyàn a fẹ́ lo èèyàn kan láti fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ṣùgbọ́n eléyìí náà ó ní ẹ̀kọ́ tí ó yẹ kí a ní ń parẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhana wa ta'ala kò ṣàánú wa pẹ̀lú yìí tí agbọ́ yìí náà kọ́lọ́ ọba subhana wa ta'ala kò ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك نعم Aleykum salaam. nam alhamdulilah salatu wasalam ala rasulillah abaj eléyìí ni tí a sọ yìí pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àwọn sahaba rẹ̀ ridwanullah alayhim ó ní tààfọ̀ hududa fima bainakum ntí ó ní pọ́nísímẹ́ǹtì ẹ ṣe àmójúkúrò ẹ̀ láàrin ara yín fama balaga ni min haddin fakọ̀dọ̀wájẹ̀ èyí tẹ́ ẹ bá ti gbé lọ́dọ̀ mi ń implement ẹ so máa wá sọ́dọ̀ mi kó sọ yí pé mo ti para decide láti ṣe àforíjì fún so tó bá ti dé ọ̀dọ̀ mi ń ṣe implementation kan yẹn so èèyàn kan jí nǹkan èèyàn kan ó wo pé káwọn parí ẹ̀ síbẹ̀ kó ń bo láṣìírí kó ń ṣe so eléyìí nǹkan tí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ àfi tó bá rí pé ẹni yẹn ó ti di bárakú fún so irú situation bẹ́ẹ̀ kò ní dáa kó bá bò ó torí pé ònìkan kọ́ ni yóò rí ìnira látara iṣẹ́ ẹni yẹn so ẹlòmíín ó tún rí ìnira so irú èèyàn bẹ́ẹ̀ kan tú àṣírí ẹ̀ síta so that àwọn èèyàn ó lè mọ irun tó ń ṣe ń ṣẹ́ wọn lè jìnà sí wọn dẹ̀ lè ṣọ́ra fún òní tí a jẹ́ ọ̀ràn èèyàn irú situation bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ n tí yóò sínú wà téèyàn kan máa ń wo wá wúwa yẹn àwa wò pé ká bá a bò ó àbí ká ṣe àmójúkúrò fún eléyìí nǹkan tí ó dáa ni torí pé kò kí ń ṣe ìwà ẹnìyẹn wàláwàá àlàm. pé wọ́n á rántí pé tí wàá ṣe àbá yìí ló wà tó wá ní pé àbá yìí náà fẹ́ láti orúkọ rẹ̀ ṣíyẹn nígbà tó ti kó sí. Nam alhamdulillah salatu wassalam ala rasulillah abad. Nam nti èèyàn bá mú ní business kéèsì ọ̀tọ̀ ni nìyẹn. Nam nti èèyàn ò mú ní business tí ó já wá pàtàkì lọ tí ó kì í ṣe nǹkan tí ó jẹ́ ọ̀ràn èèyàn fún èèyàn láti ṣe tí èèyàn wá ṣe ó dáa tí èèyàn ò bá gba nǹkan lórí ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí ó burú tó bá gba nǹkan ní orí ẹ̀ náà lópin ìgbà tí ó máa ṣe pé ó ná owó láti lè fi ṣe nǹkan yẹn àbí láti lè fi achieve nǹkan yẹn ṣùgbọ́n tó yẹ pé èèyàn sọ ọ́ di business ni pé kí o bá èèyàn wálé ìyẹn kéèsì ọ̀tọ̀ nìyẹn kò sí tó burú bẹ́ẹ̀ ẹni tí ó lè sọ di business náà epo kan já wa tó wá òkú òun fẹ́ gba owó lórí nǹkan yẹn kò sí nǹkan tí ó burú ní irú bẹ́ẹ̀ so àwọn nǹkan tí a lè fi sí abẹ́ eléyìí tí àwọn àfa máa ń fi sábẹ́ rẹ̀ ó pọ̀ ṣùgbọ́n ẹnu àwọn àfa kò lórí pé tí wọn bá lè ṣe àmójúkúrò níbi irú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú pé ń wá ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ò nìkan tí ó fi dáa jùlọ lápèjúwe bóyá wíwé òkú nísì èèyàn kan wo pé tó kú bá kú òun ó gba owó tó ń bá wẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní ládẹ́ ẹni tí ó wẹ òkú pàtàkì lọ bó ṣe ẹ kó ní ládàá rẹ̀ ṣùgbọ́n kí ó wẹ láì gbowó òun nìkan tí ó dà bí àwọn kan sì ọmọ ń gbẹ́ sáré so wọ́n dẹ̀ mọ́ ń gbowó lórí ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n tán bá kí ń gbowó tó ẹ pọ́n ṣe é ní bí i eléyìí ló da èèyàn ń kọ́mọ ní kéwú tí yóò gba owó lórí rẹ̀ eléyìí ni tó da tó bá gbowó lórí rẹ̀ torí pé kíní ẹni yóò gba àsìkò títí ẹ̀ náà kò sí nǹkan tí ó burú níbẹ̀ ni so gbogbo eléyìí a sọ pé òun gba owó àsìkò tí òun ná pàtàkì lọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni kò sí nǹkan tí ó burú ń bẹ̀ kọ́ ẹ̀ àwọn ọ̀rọ̀ bíi tàwásù ìlú kó tínú adẹ́dẹ́ tó lè fẹ́ kọ́mọ láàrin kọ́mọ àdúrà ọláàdúrà sọ̀rọ̀ àṣìlá kọ́mọ bí ṣe kọ́mọ bí tọrọ lọ́dọ̀ ọ̀la àtàwọn àpá àkọ̀ọ̀kan náà tó ní pé agbègbè yàrá gbóyè kan àwọn àṣìgbóyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a tọ́lọ́ sí náà tá a bá wo kéèsì sí wọn lọ bá anabi muhammad sallallahu alaihi wa ni so wípé kí ó ṣàdúrà fún àwọn kó bá wọn sọ fún ọlọ́run kọlọ́run rọ́jò so wọn dúró nu ilé wọn kán ní ọlọ́run wọlá ànábì ṣe báyìí fún wa ọlọ́run wọlá ànábì ṣe báyìí fún wa kò sínú ìṣesí àwọn sahaba lẹ́dọ̀wánu láàrin ní tí ò bá dẹ̀ ti sínú ìṣesí àwọn sahaba ní ọ̀rọ̀ ẹ̀sìn àwọn akọ́là á mọ ju wọn lọ so ká ṣe báwọn náà ṣe ṣe é kí ó lè rí bó ṣe rí ni so ẹni tó bá ṣe ipò ní ọlọ́run wọlá ànábì ṣe nǹkan báyìí báyìí fún mi àwọn àfóhùn sọ pé ó ṣe bọ ṣùgbọ́n ṣe bídíà yàtọ̀ dẹ̀ ń bẹ láàrin bídíà àti ṣerku tá a bá ní bídíà òun ni pé n tí ò yẹ kí a ṣe lẹ́sìn òun ni tí a ń ṣe lẹ́sìn ṣùgbọ́n kò ń ṣe bí wọ́n pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run so àtàwọ́sùl bìjà ìnàbí Kala ń lọ ọlá ànábì láti lè fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àbá ń lọ ọlá afá kan láti lè fi tọrọ òun ṣe ìjọsìn tá a mọ̀ mọ́ àwọn ẹni ìṣíwájú wa so ó fẹ́ súnmọ́ bí ìgbà tí aláwọ̀ èèyàn gbé àwọn iṣẹ́ ìjọsìn kankalẹ̀ tí ó sì basis fún ṣe ìdájọ́ tó ń bẹ fún irú ẹni ẹ̀ ṣùgbọ́n ó lè padà di ẹbọ ńlá mọ́yàn lọ́wọ́ ni tọ́ ń wo pé ẹni tá à ń fọlá rẹ̀ tọrọ yìí ẹni ẹ̀ náà kàǹkà níwájú ọlọ́run ọba débi pé kí ni bọ́lọ̀ ń ṣe kàǹkà lòun náà so èyí ó padà di ẹ̀bọ ńlá mọ̀ wà ní ọwọ́ bí ẹni tó ń fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run ọba tó ṣe pé ẹbọ kékeré ni ṣùgbọ́n tó bá fi lè wó pé n tó ń fi búra yìí a kì í ní kàǹkà bí ọlọ́run ọba àbí nǹkan ẹ ni ó ti ẹ̀ kàǹkà jọ ọlọ́run ọba lọ eléyìí ó di ẹbọ ńlá ni bí ẹlòmíì tó ṣe pé tẹ bá sọ fún pé kó búra pẹ̀lú ọlọ́run pé nǹkan ló ṣe kìnìún àníwá ọlá ẹ̀mí kan mo ṣe ṣùgbọ́n ẹ bá sọ fún awo lẹ́ẹ̀mejì kò tí ẹ̀ ní ṣe ni kò sí ń tẹ́lẹ̀ sọ fún kò ní ṣe kò ń ṣe pé torí pé wo pé kò da pé kò ń búra pẹ̀lú ṣàǹgó kọ́ bọ̀ ń wo pé tó ń bá dán wò àdánwò tí ó jálù òun ní òun lè mọ bọ̀ ń bẹ̀ sórí ẹ̀ bẹ́ẹ̀ o ti gbé ṣàǹgó àbógbé ọya àbógbé ọbàtálá ó ti gbé e lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala wàláwà àlà. Government máa standard standard yìí máa tó máa tí ì fi three months ọ̀rọ̀ ní pé àwọn lè bá a ṣe within one month bá a sọ àwọn lè bá a ṣe ní fi hàn kúkú sí. náà nǹkan tó yẹ kí ó lo ọ̀sẹ̀ kan lápèjúwe ní ọ̀dọ̀ ìjọba kẹ́yàn tó rí gbà so àwọn èèyàn kan wá ṣe pé kí ẹ máa rí gbà ní òòjọ́ tí ò bá ti kí ń ṣe wípé àti ọ̀dọ̀ ìjọba náà ló ti wáyé pé ẹni tó wá fẹ́ rí ìgbà lóòjọ́ iye báyìí ni ẹni tó wá máa rí ìgbà ní ọjọ́ báyìí iye báyìí ni tí ò bá ti pọ́dọ̀ ìjọba ló ti wá bẹ́ẹ̀ tó jẹ́ standard bẹ́ẹ̀ so àwọn tí wọ́n bá gbé kinní ẹ̀ kalẹ̀ bribe náà ni so ìmú fáìlì tìtìyàn wá síwájú láti treat ó túmọ̀ sí pé òun ni wọ́n fi ń ti tàwọn ẹlòmíì sẹ́yìn so irú yẹn ni bribe náà ni náà táwárẹ̀ wo àwùjọ wa ó ti di nǹkan tó ṣe wípé àtẹ̀rì sínú irú báyìí débi pé ẹni tó bá lóun fẹ́ ṣe bó ṣe yẹ kóun ṣe gan in fact wọ́n lè end up láti mọ́ treat e fáìlì ẹ̀ gan wọ́n ń sọ pé àwọn kan ni ó ti ẹ̀kan wá gba driver's license wọn bíi twenty thousand driver licenses ló wà lọ́wọ́ àwọn ní sítáwọn ìran ìwà káyìn international passport gun ò ní wàhálà tó bẹ́ẹ̀ so bó ni ní èèyàn fẹ́ gba driver's license ni a ṣe wá pẹ́ tó bá yẹn ni ṣùgbọ́n àwọn míì lè tètè rí gbà látara pé wọ́n tíìpù wọn wọ́n ṣe kiri gbogbo eléyìí sì kò wọ àpòjọba àpò àwọn individuals ni lára àwọn aburú bribery lélẹ̀ náà tí èèyàn bá wà forced láti rí ẹ̀tọ́ rẹ̀ gbà tó ṣe pé ẹni tó yẹ kó fún ní ẹ̀tọ́ ni tí yóò bá fi nǹkan kalẹ̀ òun ò ní fún ní ẹ̀tọ́ rẹ̀ islamically èèyàn lè fún wọn ní nǹkan yẹn àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ òun ṣe ẹni tí fún wọn ṣùgbọ́n tó yẹ pé òun gangan fúnra ẹ̀ ní ó wù ú pípé kó ń bypass àwọn nǹkan kan jọ ní ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó yẹ pé àkíní kò sí pé ṣe bí ò bá fún wọn ní bribe yẹn ni wọn ní treaty paper rẹ̀ kò rẹ̀ síbi tó lè gbé wọn lọ àfi kó ṣe ó lè rí nǹkan tí ó fẹ́ ṣe ṣe so irú yẹn àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó fún wọn òun ò lẹ́ṣẹ̀ that is ẹni tó jẹ́ rọ́ṣí òun ò lẹ́ṣẹ̀ ẹni tó jẹ́ múrtẹ̀ṣí òun ló ní ẹ̀ṣẹ̀ torí pé ojúṣe tó yẹ kó ṣe tí ò fẹ́ ṣe àyàfẹ́ tó bá fún nìkan lápèjúwe sì ní pé tó jẹ́ bí chairman local government àbó governor ó láwọn nǹkan tó yẹ kó ṣe fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n bá ń fún ní nǹkan àwọn èèyàn ló ń ṣe fún so ó wá rò pé òkè ah, ìwọ náà wá rò pé ah, tí n bá fún ní nǹkan n ò ní rí nítorí pé kémi náà gbàgbà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ mi as a citizen so yẹn wá padà fún wọn ní nǹkan yẹn ohun tó gbà ló ẹ̀ṣẹ̀ yẹn àwọn afọ àwọn àmọ́ mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní òun ò ní fún yàn kan ní nǹkan tó pé ní o lẹ́tọ̀ sí tó ń fún yẹn àbí kó ṣe pé iná ló ń gbé fún tó fi sábíà o àwọn sábẹ́ wa ní alima tó tí kí ló tó rà náà fún wọn ó ní yàbáwọnà ìlà ni yàbáwọnà yẹsàlú ni wọn wọn yé máa bèrè lọ́wọ́ mi wọn ń le koko láti máa bèrè wàyà àbàlọ́ ọlẹ́lbùkù ọlọ́ndẹ̀ ní mi gbọ́dọ̀ ṣáwọn kí n fún kí n fáwọn yẹn àwọn yẹn rẹ wọ́n dẹ̀ insist ni wọ́n bá mi ṣùgbọ́n wáàsí tí máa ṣe ni pé gbogbo ẹni tí n bá fún tí yóò lẹ́tọ̀ọ́ sí iná mo gbélé e lọ́wọ́ so bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó gba bribe lọ́wọ́ àwọn èèyàn in tó yẹ kí ó fún wọn tí ó láì gba nǹkan kan lọ́wọ́ wọn ní ó wá ń tàn bá fún un ní nǹkan òun ò ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn padà wá fún un ní nǹkan láti lè fún wọn lẹ́tọ̀ọ́ wọn òun ló ní ẹ̀ṣẹ̀ kò ń ṣẹni tó fún wọn ní nǹkan láti gba ẹ̀tọ́ tiẹ̀ wọ́láwà ọ̀sán. náà ká mú àsìkò kan pé a fẹ́ fi ṣe àdékòrò tó bá ṣe pé torí pé àsìkò ta aráyé nìyẹn eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé a ti wò ó pé a fẹ́ fíksì ẹ̀ pé eléyìí náà kó di àsìkò ẹ̀sìn bídíà ni èrò eléyìí níṣẹ́ tó ṣe pé bóyá ó máa ń ṣe tìláwà alukur'an bí ó máa ń firi ní àwọn ọjọ́ kan so ti wá di regular thing tó ṣe pé ọjọ́ tó máa ń firi yẹn tó sábà máa ń ṣe tìláwà alukur'an kò ṣe pé torí pé fẹ́ mú ọjọ́ yẹn ní ọjọ́ ọjọ́sìn kan pọ̀ torí pé kí ni ọjọ́ tó firi ni eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ sọ àníwò àsìkò tó ń ṣe yẹn é pé àsìkò tó firi làwò ṣùgbọ́n tó yẹ pé yẹn bá mu pé every tuesday agbọ̀rọ̀ máa ṣe ìjọsìn kan so eléyìí á jẹ́ bda والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك